إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فضل عظيما اما بعد ان قرا الكلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلال وكل ضلال في النار adá ọpẹ́ fún ọlọ́wọ́ ọlọ́ba àlékè ọlá ọba tí ó fi àmì àti fi ṣe wá ní mùsùlùmí ọba náà ni ọba tí a dúpẹ́ fún atọrọ ìtẹ́ àti ìgẹ́ ọlọ́run fún aṣíwájú ẹ̀dá níbo Muhammad sallallahu alayhi wa sallam ìtẹ́ ọlọ́run ìgẹ́ rẹ̀ kó máa bá nàbì kó bá wọn ara lé ànábì àti àwọn sọ̀ọ́bà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn àmì tó ń ṣe ọlọ́run ọba yìí tí ó fi lẹ̀ títí di ọjọ́ gbéǹde alkiyama ẹ̀yìnbá àdàlá ní tẹ̀síwájú lórí àkọlé ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ pẹ̀lú ara wa ní ọ̀sẹ̀ tí ó kọjá òun náà ni ọ̀kan nínú àwọn ojúṣe tí àwọn mùsùlùmí tí a lé gẹ́gẹ́ bí iṣẹ́ tí ọlọ́wọ́n bá lè kí ọlá azọ̀rọ̀jàl tí ó gbélé wa lọ́wọ́ òun náà ni ìmápa àwọn èèyàn láṣẹ dáadáa حتي بقى وعلى ذلك يعني الامر بالمعروف والنهي عن المنكر إما قوية لا شدادة حتي إما وعلى جفوة وفي حديث الذي اتفق عليه هم قالوا الدواء حديث ده في البخاري أتمنى ربا الدواء حديث ده أبو سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس في الطرقات قالوا يا رسول الله ما لنا بد من مجالسنا نتحدث فيها قال رسول الله صلى الله عليه وسلم أتوا حديثي لا تدعو أبو سعيد الخدري wọ́n ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam ó fi ọ̀rọ̀ yìí ó fi mú nínú àwọn ojúṣe táwọn mùsùlùmí ní lórí iṣẹ́ tá a gbà gẹ́gẹ́ bí àlùmọ̀ tí ọlọ́run bá ní tọ́lárò pé àwọn ló fi ń da jùlọ tá a gbèdìde fún ọmọ ẹ̀dẹ́ yẹn òun ṣe ọlọ́run bá kan yín níbi wípé kẹ́ ẹ máa jòkó sí ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá ń ṣe ọlọ́run bá àlejò ọlá ó ń wípé ó ń tọ̀ fún wọn tí wọ́n máa jòkó ní ojú ọ̀nà àwọn bàbá ìwà ń láwọ̀ àlejò wípé máa ní màjà a fi máa ń péjọ láti máa bára wa sọ̀rọ̀ ní láti lè máa kóra wa jọ. ó ṣe ọlọ́nkọ̀lọ́ láwọn alẹ́ ìwọ̀sọ́là ó wá fún ọ létí bá wípé ó dáa tó bá rí bẹ́ẹ̀ wípé ẹ rọ́gbọ́n dá sí àti pé kẹ jòkó ní ojú ọ̀nà yìí àyàfi kẹ fún ojú ọ̀nà ní àwọn ìwọ rẹ̀ àbíkẹ́ rí pé ẹ̀ ń fún ojú ọ̀nà tẹwàá yẹn ẹ̀ ń fún ní àwọn ìwọ rẹ̀ àwọn sábà dúdú náà ń ṣe lọ́wọ́ wípé wà máa àpòrú àwọn owó ní ojú ọ̀nà mi sáàpù ojú ọ̀nà mi ni wọ̀ tó ti pé àápò ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní rọ́pùlì bákọ̀ ẹni pé tẹ bá ti wà lójú ọ̀nà tẹ jòkó tí táwọn èèyàn ń gbàbẹ̀ kọjá lọ rọ́pùlì bákọ̀ ẹ̀rẹ̀ ojú yín lẹ̀ wọ̀kọ́pùlì àgà àwọn tùtà tẹ bá rí ní ojú ọ̀nà yìí tó lè ṣe àwọn èèyàn ẹ̀rí fẹ́ ṣe kí ni ẹmu kú òǹbẹ̀ wàrọ̀ tù sálàm ìgbàkígbà tẹ bá ti wà lójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá yìí ẹni wọ̀ lórí wípé kí ẹ mọ sálámọ̀ sáwọn èèyàn àbí kí ẹ mọ dáhùn sálámọ̀ wọn nígbà tó bá sálámọ̀ sí yín ẹni ìwọ̀ yìí tẹ́ fún ojú ọ̀nà yìí wal amru bil ma'ruf wan nahyu 'anil munkar bákan náà nínú wọ̀ tẹ́ ẹ máa fún ojú ọ̀nà nígbàkúgbà tẹ́ bá wà ń bẹ̀ òun náà ní pé kẹ́ ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ sì máa pọ̀ wà bàjẹ́ fún wọn nínú ojúṣe tẹ́ ẹ máa ṣe nígbà tẹ́ bá wà lójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá gbogbo gbàkúgbà tẹ́ bá wà nínú ààyè yìí a jẹ́ wípé ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa bẹ́ẹ̀ ni ìwà àbàjẹ́ tẹ́ bá rí fún wọn wù níbi tẹ́ ìjòkó sí yẹn ẹni láti máa sọ ìwà àbàjẹ́ yìí ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó gbé ọrọ yìí ó gbélé àwọn sọ̀ọ́bà náà lọ́wọ́ ní tó ṣe wípé ó tún dé ojúṣe gbogbo wa pátá ìbáàdàlá a jẹ́ wípé etí àwọn lórí láṣẹ kí máa ṣe dáadáa àti fún wọn fún àbá mi kódà ó sí ipò orígun táàmù rí nígbà tí a bá ń ka orígun ẹ̀sìn Islam tó jẹ́ pé márùn-ún ni látara kí ni látara pàtàkì ojúṣe títí pé torí ẹ̀ náà lọ́wọ́ bá ọlá ló fi pé àwọn yìí ní ẹni tó fi ń ga jùlọ nínú ìdè fún àwọn ọmọ ẹ̀dẹ́ kí ni pàtàkì àti ọlá tó ń bẹ kí ni àwọn tó jẹ́ pàtàkì pàtàkì àbí tó ń jẹ́ ọlá tó ń bẹ fún ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa bẹ́ẹ̀ ni ká máa kọ ìwà àbàjẹ́ fún wọn tó fi jẹ́ wípé ó wá jẹ́ nǹkan ọ̀rọ̀ yẹn tá a mójútó gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn àtàkà ọ̀rọ̀ lọ fún pé ó lọ bí mélòó kan pẹ̀lú ògbọ́n náà á gbìyànjú láti wo bí mélòó kan nínú ẹ̀ àkọ́kọ́ al'amur bil ma'ruf wan nahy 'anil munkar min al-ibadat nínú ọ̀nà tá ń gbà ṣe ìjọsìn fọ́lọ́ òun ni ká mú ojú tó ìmọ̀ pàwọn èèyàn láṣẹ dáadáa ká sì máa kọ̀ bàbàjẹ́ fún wọn bó jẹ́ pé oríṣiríṣi ọ̀nà lọ́lọ́ọ̀bà nítorá ńlá tá ń gbà ṣe ìjọsìn fún ọ̀kan nínú ẹ̀ òun náà ni ká máa pàwọn èèyàn láṣẹ dáadáa كامطو سوى بجفوة أما شيخ الإسلام ابن تيمية رحمه الله إذا كنت لا يتنق العبادة ومن عبادة هنا اسم جامع لكل ما يحب الله ويرضاه من الأقوال والأعمال الظاهر والباطنة ومن إذا تجد أسمه هنا أني أدقيه in tó ṣe pé ọlọ́run ọba àlejò ọlá nífẹ̀ẹ́ sí àbí in tó yọrú sí nínú gbogbo in tẹ́yìn ó máa ń sọ lọ́rọ̀ ni àbí in tí ó máa ṣe níṣẹ́ ni gbogbo ẹ̀pá ti jẹ́ pé tọ́lọ̀ ọba àlejò ọlá nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba àlejò ọlá yọrú sí yálà èyí tá a ṣe jáde àbí ìta kọ jáde àbí èyí tá a ṣe pamọ́ àbí ìta tá a kọ pamọ́ wọ́n ní ká pè ní ìjọsìn ilé ṣáìdàn ká pàṣẹ dáadáa ká dẹ̀ kọ ìwà àbàjẹ́ fún àwọn èèyàn ọ̀nà kan ni nínú àwọn ọ̀nà tá à ń gbà ṣe ìjọsìn fún ọlọ́run ọba àníkẹ́ ọlọ́ba tó dá wa ìyẹn ló fà fúnṣe wípé ọlọ́run ọba àníkẹ́ ọlá nínú súrọ́tù sáúbà ó pàṣẹ ní ìpapọ̀ mọ́ àwọn ìjọsìn míì tá à ń ṣe fún ọlọ́run ọba àníkẹ́ ọlọ́ba tó dá wa nínú ọba àníkẹ́ ọlá ní wọlmọ̀mìnú náà wọlmọ̀mìnà ẹ̀rí àwọn onígbàgbọ́dọ̀ lọ́kùnrin àwọn onígbàgbọ́dọ̀ بعضهم أولياء بعض أقاكني كجيوا قلوا الله نواجه فرعوا يأمرون بالمعروف وما فشدد وينهون عن المنكر وما قوابجه ويقيمون الصلاة وجماعتهم ويؤتون الزكاة وجماعة الزكاة ويطيعون الله ورسوله وجماعة تلاشي الله وجماعة تلاشي عدد الله أولئك سيرحمهم الله àpapọ̀ wọn bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá ní ṣe láti fún àti jẹ́ wọn lápapọ̀. eléyìí a rí pé ìtumọ̀ ń bẹ òye ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní kíọ́lá tó fi pa àdáàbòbí màrúf ìwà náà yà ní tó fi pa papọ̀ máa sọ̀rẹ́ àzàkàt àfìyàn ọlọ́wọ́ bá ní kíọ́lá pa papọ̀ sójú kan náà lórí kíni ó ń tọ́ka sí fún wa wípé iṣẹ́ yìí nínú ìbádà nínú àwọn ọ̀nà tá ń gbà ṣe ìjọsìn fọ́lọ́wọ́ bá àlejò ọlá ni nínú ọ̀nà tá ń gbà wá ojú rí ọlọ́wọ́ ọba òun náà ni ká mọ pàwọn èèyàn láṣẹ dáadáa fọ́lọ́wọ́ bá àlejò ọlá pàwọn láṣẹ bẹ́ẹ̀ ni ká mọ kọ ìwà bàjẹ́ fọ́lọ́wọ́ bá àlejò ọlá tó pọ̀ fún wọn eléyìí ó jẹ́ nǹkan àkọ́kọ́ táwọn àbá àjẹ́ wa pé alhamdu bil ma'ruf wà náà yóò adìl munkar nínú ìbádà nínú ọ̀nà tá ń ni gbogbo gbàkígbà tá a bá fẹ́ pa àwọn èèyàn láṣẹ dáadáa tá a fẹ́ kọ́ àbàjẹ́ fún wọn ó máa bẹ ní ọgbọ̀n báyà wa wípé à ń ṣèjọsìn fẹ́ bá a ṣe ń fi ìrun ṣèjọsìn tá à ń fi àwẹ̀ tá à fi ṣe ìjọsìn ni. bákan náà nínú àwọn pàtàkì pàtàkì in tó ṣe wípé ojú iṣẹ́ yìí ó gbé dání òun náà ni wípé báyìí wúwa min a'zami wajibati din nínú àwọn ojúṣe ẹ̀sìn adájú wípé ìjọsìn ni lẹ́yìn náà ìjọsìn sí àwọn ojúṣe ìkan lé wa lọ́wọ́ ó ṣe wípé wọ́n fẹ́ ká bójútó nínú àwọn ojúṣe ẹ̀sìn tó tóbi ní ọlọ́pàá òjọ̀kan al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar ó jẹ́ ọ̀kan nínú ẹ̀ ó jẹ́ ọ̀kan nínú ẹ̀ eléyìí ó máa yé wa látara àsọtẹ́lẹ̀ sí Lukman nínú alukur'an nínú wàsíyà Lukman tó sọ fún ọmọ rẹ̀ eléyìí ọ̀kan nínú ẹ̀ tó pa ọmọ ẹ̀ láṣẹ nínú àsọtẹ́lẹ̀ Lukman fún ọmọ rẹ̀ ó ní pé Lukman ìyá abúlẹ̀yà ìrẹ ọmọ mi ìyá abúlẹ̀yà ìrẹ ọmọ mi máa kírun fún Ọlọ́run wa'mur bil ma'ruf wanha 'anil munkar kó wá máa ń pàṣẹ dáadáa bẹ́ẹ̀ ni kó máa ń kọ̀wé àbàjẹ́ wasbir 'ala dhalik inna dhalika min 'azmi al-umur nínú àṣẹ tí Lukman tó pọmọ ẹ̀ pọ̀lélé ó ní yaabu náà yẹrẹ ọmọ mi máa bẹ̀rù díẹ̀ lẹ́yìn tí ó kírun fọlọ́ bẹ́ẹ̀ ni kó máa pàṣẹ dáadáa kí máa kọ̀wé àbàjẹ́ wọ́sbìr wọ́n máa ṣe sùúrù lórí tó bá bẹ́ẹ̀ lórí ìmọ̀ pàṣẹ dáadáa yìí àti máa fọ àbàjẹ́ wọ́sbìr àlẹ́mọ́ àtọ́ọ̀dà lórí pé ó máa pààyàn rẹ̀ láti dáadáa ó máa fọ àbàjẹ́ làṣà kò tí wípé wàá máa rí àwọn torí wípé kí ni inna zalika min azmi al-umur eléyìí ó ń bẹ nínú àwọn àtẹgbà tá a gbélé yín lọ́wọ́ tẹ̀mọ̀ ṣe. mo nínú àwọn ojú ti ẹ̀sùn tó ti pé àbọ̀rọ̀ láláre gẹ́gẹ́ bí mùsùlùmí tí àbọ̀rọ̀ kùnà láláì má máa ṣe òun náà ni ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ká máa kọ ìwà àbàjẹ́ fún wọn. Gẹ́gẹ́ lọ́wọ́ bá mi kí ọlá منكم ròyìn wa pé kuntum khayra ummatin ukhrijat lin-nas. Ẹ̀yin ni ẹ ti ń dáa jù nínú àmìwọ̀n pàdíjẹ́ fọ́mọ Nàìjíríà. Orí kíni, ta'muruna bil ma'ruf. Torí pé ẹ mọ̀ pa wọ́n láṣẹ dáadáa. Wọ́n tẹ̀lé àwọn ọ̀nà àní munkar. Bẹ́ẹ̀ ni a máa kọ̀ àbàjẹ́ fún wọn. Eléyìí ti ká sọ wípé ẹ̀yin ni ẹ ti dáa jù. A jẹ́ pé inú ojúṣe ta gbélé yín lọ́wọ́ tá a fẹ́ kẹ́ mójútó láyé nígbà sùúrù àti kẹ́ máa pààrọ̀ láṣẹ dáadáa kẹ́ ẹ sì máa kọ́ ìwà àbàjẹ́ fún wa. ẹ̀dá àdàlá nínú àwọn nǹkan tó ń tọ́ka pàtàkì nǹkan ń bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àfáàdé oyé wa wípé ajẹ́pẹ́ tọ́lọ́wọ́ bá lè jọ látòrí ẹ̀ gbé gbogbo àwọn òjíṣẹ́ tó gbé dìde látòrí ẹni ìbẹ̀rẹ̀ wọn tí ó ẹni ìgbẹ̀yìn wọn tó ń ṣe àlébùwà Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ tọ́lọ́wọ́n bá àlejò lágbé fún wọn in tó dálé lórí òun náà ní kí ni alhamdu bil ma'ruf wa nahyu 'anil munkar gbogbo iṣẹ́ táwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá àlejò lágbé wọn gbà ẹyọ kan náà ní ta bá tó ti fọ́mùlì ẹyọ kan yẹn òun náà ní wípé kí wọ́n máa pàwọn èèyàn láṣẹ dáadáa ibi tí dáadáa oríire wọn lé ayé àtàkì àmọ̀ tó wà bẹ́ẹ̀ ni kí wọ́n máa kọ̀ wà bàjẹ́ fún wọn Tàbá sọmọláìsì gbogbo iṣẹ́ àwọn òjíṣẹ́ pátá lórí tó dájú lórí náà rè. Yẹn tọ́lọ́ bá dìbò láti fọ́n sọ́rọ́pù náà. Àwọn ni wàlẹ̀ fọ́jú bá hàtìlẹ̀ fi kúnlẹ̀ ọmọdé nọ̀rọ̀ fúnlà. Àní ìgbòdò láhá wà jìfẹ́ ìbùdó àwọn. Ọlọ́run ni làfọ́jú bá hàtìlẹ̀ fi kúnlẹ̀ ọmọdé dájájú àwọn ọlọ́ọ̀bá agbẹ́dìde fún àwọn ìran kọ̀ọ̀kan nínú àwọn ìran mẹ́ẹ̀dẹ́yà àwọn ọmọ lágbé ìdí fún wọn ọ̀rọ̀ sí ńlá àwọn òjíṣẹ́ a gbé àwọn òjíṣẹ́ dìde sí àwọn ìran kọ̀ọ̀kan ìdánidọ́mọ tó náà ní àìlèbodò láàá kí wọ́n máa pa wọ́n láṣẹ kí wọ́n ṣe ìjọ tìfọ́lọ́hùn ìpa wọ́n láṣẹ kí wọ́n ṣe ìjọ tìfọ́lọ́hùn yìí ìpa wọ́n láṣẹ dáadáa rẹ̀ wẹ́tìtẹ́nìbù tọ̀ọ̀bùn bẹ́ẹ̀ ni kí wọ́n máa pọ̀ fún wọn gbogbo àwọn òòṣà ìmọ̀ ṣe ìjọ́sìn fún àwọn òòṣà ì máa kọ̀ fáwọn èèyàn lórí ìtẹ̀jọ́ ti fún nǹkan mímu ìdẹ̀yìn ọlọ́run eléyà náà yan ni múkàn à ń kọ ìbàjẹ́ fún wọn ni eléyìí náà ni ojúlówó iṣẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n dì mú kò sí tó padà láàárín àwọn ará mẹ́ta àtàlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìbùdó lọ. wọn ẹnìkan jẹ́ nu wọn rí ẹnìkan nu wọn. kódà àwọn gan ni wọ́n tún ti kọ́ lára wọn ni wọ́n fún lórúkọ rẹ̀ alamin olùfọkàntán àmọ́ nígbà tí gbólóhùn yìí dé lórí wípé fẹ́ pa wọ́n láṣẹ dáadáa fọlọ́wọ́n bá nìkẹ́lá gbé dìde kó pa wọ́n bẹ́ẹ̀ ló fẹ́ kọ̀ fún wọn ìwà àbàjẹ́ yìí ọ̀kan bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn. ojúlówó iṣẹ́ àwọn òjíṣẹ́ tó ti wípé wọ́n wá ṣe láyé òun náà ni kí wọ́n pa àwọn èèyàn láṣẹ dáadáa kí wọ́n kọ̀ ìbàjẹ́ fún wọn ìtọ́nà ọba àlejò náà tuntun láì tó náà fún wípé rusulan mubashirina wa mundhirina li'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu 'azizan hakima. ọlọ́run ní rusulan ẹ̀rí àwọn òjíṣẹ́ táwọn ròyìn yìí mubashirina ó fún ni ní ròódùnú ìró kí ni ìró lórí dáadáa tẹ́ ẹ bá ṣe àwọn ìtàn wà mú gírí náà bẹ́ẹ̀ ni olùkìlọ̀ fún ni ìkìlọ̀ fún ni kúrò níbi kí ni kúrò níbi gbogbo aburú ìwà àbàjẹ́ ó ṣe wípé tẹ́ ẹ̀ bá sílẹ̀ ẹ̀lẹ́ sọ́lá bá pàdé ìyá ọlọ́run torí wípé káwọn èèyàn kan bá ní àwíjàre kankan lé ọlọ́wọ́n bá ní kíọ́lá lórí lẹ́yìn ìgbà tó ti dá òjíṣẹ́ dìde fún wọn. iṣẹ́ àwọn òjíṣẹ́ tí wọ́n mójútó tí wọ́n ti kùnà lórí ẹ̀ onáà ní kí ni al-amru munkar ìmá pa àwọn èèyàn lẹ́sẹ̀ dáadáa àti ìmá ọ̀wà àbàjẹ́ fún wọn. bẹ́ẹ̀ ni ọlọ́run bá àlejò ládàrí ọ wípé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. àríkọ́ṣe dáadáa ti ń bẹ fún yìí mùsùlùmí ẹ̀yìn nígbà gbódodo àríkọ́ṣe dáadáa ń bẹ fún lára àtàrí lára ànẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam nínú iṣẹ́ báwo la ṣe fẹ́ ju àwọn òjíṣẹ́ báwo la ṣe fẹ́ rìn ìlànà wọn táwa náà wá ní mú dání iṣẹ́ tí wọ́n mú dání lẹ́yìn tó ti wípé wọn ní kùkátà wọn ní kùnà kódà gbogbo ìta tí ò bá bá wọn lójú ọ̀nà wípé wọ́n máa pa àwọn èèyàn láṣẹ dáadáa bẹ́ẹ̀ ni wọ́n máa kọ ìwà àbàjẹ́ ihun tí wọ́n máa mójútó nínú àwùjọ tí wọ́n bá bára wọn nìyẹn eléyìí tá a fẹ́ ká àmùsùn nílẹ̀ ká ṣe kí ni ká mójútó nìyẹn nínú àwùjọ káwùjọ tá a bá bára wa iṣẹ́ táwa mùsùlùmí gbà òun lélẹ̀ lẹ́yìn yíwun náà láti ọmọ sọ ẹni wípé ọ̀rọ̀ ẹnu mi ni ẹ wò ẹ má wò ṣe èdè àbára àwọn mùsùlùmí nínú àwùjọ lẹ́yìn òtítọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n bá ń wá àwọn tó ń ṣe fún wa náà wọ́n máa ka mùsùlùmí fún wa tó bá ń wá àwọn tó ń lu jìbìtì mùsùlùmí wà nù wa sábà ń wá àwọn tí wọ́n fi ọtí tí wọ́n fi ṣe competition ẹ̀ẹ́bà mùsùlùmí nínú wọn àwọn tó ń ṣalágbàtà ẹrù kẹ́kẹ́ ẹ̀ẹ́bà mùsùlùmí nínú wọn ó dẹ̀ tún máa gbọ́ tí wọ́n sọ wípé àbá lótò alájà tó ń tọ́jú táwọn tó fẹ́ pàṣẹ dáadáa jù yẹn lọ́fẹ́ kọ́ àbàjẹ́ àwọn tó ṣe àwọn gan ni bá lógun lọ́gbà ẹ̀yìn ìbàjẹ́ ṣe iṣẹ́ táwọn òṣìṣẹ́ ọlọ́run ta fẹ́ gbà lọ́wọ́ wọn lélẹ́yìí àbí tí ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn òjíṣẹ́ pátá nǹkan mójútó láyé bọ́ ẹ gbogbo ẹni tó bá ti kùnà nínú eléyìí ó túnbọ̀ sí pé àti kíni a ti kùnà lẹ́yìn àwọn òjíṣẹ́ ọlọ́run àti ká kíra wa nígbẹ́rẹ́ pàtọ́ ká fara wa létí sẹ́yìn padà ká tuntun pé a iṣẹ́ táwọn òjíṣẹ́ mójútó àti àwọn ìṣèkíni ká mójútó eléyìí al-amru bil ká pàṣẹ dáadáa fáwọn èèyàn wọ̀n náà yọ àní múnkàn ká sì kọ ìwà àbàjẹ́ láláì níbi kátà gbogbo ẹnikẹ́ni tí wà àbàjẹ́ yẹn bá ti jáde lọ́dọ̀ ẹ̀ eléyìí nínú àwọn ojúṣe iṣẹ́ fáwọn òṣìṣẹ́ ọlọ́run wọn mo tó ní adẹ́lọ́ọ̀bá nítorá oṣù wa lẹ́nu mi. alhamdulilayi rabbil alamin nínú èyí tí àwọn àbá àtọ́ka sí fún wa wípé ó jẹ́ pàtàkì pàtàkì àbí ọ̀kan gbòógì nínú ọlá tó ń bẹ fún al-amru bil ma'ruf wan nahyu anil munkar ìmọ̀ àwọn èèyàn náà ṣe dáadáa àti ìmọ̀ ọkọ̀ ìwà bàjẹ́ àwọn àbá àjẹyẹ wa wípé ẹ̀rí iṣẹ́ yìí ní ti fáàtì nínú ìròyìn káàmọ̀ bá lára gbogbo ẹni tá a bá pè ní onígbàgbọ́ òdodo mùsùlùmí òdodo nínú àwọn ìròyìn tá a bọ̀rọ̀ máa rí lára wọn òun náà ni ìròyìn tó ṣe wípé àárín lára gbogbo àwọn òjíṣẹ́ yìí kí ni ìròyìn náà òun náà ni ká máa rí lára mùsùlùmí ẹni tí ó máa pàwọn èèyàn láṣẹ dáadáa ká máa rí lára mùsùlùmí ẹni tí ó máa kọ ìwà àbàjẹ́ fáwọn èèyàn yẹni tọ́lọ́wọ́ bá ní tó láti ròyìn wọn pé wàlmùmínúnà wàlmùmínà báàdù wọn máa ń lìyà báàdù yà múrú nàbí màrú wòyẹ̀nà àwọn ọ̀nà nínú ìka. ẹ ẹ̀yin onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti onígbàgbọ́ òdodo lóbìnrin apá kìíní wọn sí apá kejì wọn ayò olùrànẹni lọ́wọ́ ọ̀rẹ́ ni wọ́n jẹ́ síra wọn. wọn àjọ máa pàṣẹ dáadáa wọn àti máa ṣe kí ni wọn á máa kọ ìwà àbàjẹ́ ọlọ́run fi ìdàkejì ọ̀rọ̀ yìí ó fi ròyìn àwọn mùnáfìkì sabatiri ìdàkejì lára mùsùlùmí káì èso ti ń bọ́ kúrò fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí kìrìtọ́lá ọba àlejò láti ròyìn wọn ọmọ olùkúrà kù sáúbà ọlọ́ni almunafikun walmunafikun ba'duhum min ba'd ya'muruna bil munkar wa yanhauna 'anil ma'ruf Allahu akbar karim ọlọ́ni ẹ̀rí àwọn mùnáfìkì èèyàn lọ́kùnrin ẹ̀rí àwọn awọn èèyàn lóbìnrin apá kìíní wọn sí apá sí wọn náà ya'muruna bil munkar wọn máa pa wọn láṣẹ ìbàjẹ́ wa yanhauna 'anil ma'ruf wọn máa fọ ìwà dáadáa ìwà ni wọn máa fọ wọn wọn máa pa wọn láṣẹ ìbàjẹ́ ọ̀gá jẹ́ ṣe fàájì wọ́n lọ lé ọtí nìyẹn wo irú yẹn àwọn tó fi ń kibọ̀ láti jọ ìkíni wọ́n rí tí wọ́n mú bọ̀ bẹ́ẹ̀ wo gbàgbé ẹ̀ àbí wo mọ nọ́mbà tó jáde fún lótò lẹ́ni ni wo jẹ ráì fún ẹ nọ́mbà ìwọ náà fani wá gbogbo tó jẹ́ ìrìn àbàjẹ́ pátápátá ò ní ọmọ para wọn wọ́n mọ̀ kíkí ni wọ́n mọ̀ para wọn láti ìwà àbàjẹ́ ìwọ ni bóyá ọkọ àtìyàwó nínú ilé ẹni pé ọkọ ló ń pa ìyàwó láti ìwà àbàjẹ́ àbí àwọn ló ń pa ọkọ láti ìbàjẹ́ káyì ìròyìn onígbàgbọ́ òdodo òbí lára wọn ìròyìn ọkùnrin ti kéèyàn ló ń bẹ wọn àbí ìyá ni ó máa pọmọ aburú ilé wake up jọ wọn náà rìn jáde wọlé wàgbọ́ pínpín wọn náà àrùn wọ̀gbọ́ àfiyé báwọn ẹni ṣe láwùjọ ìyá nùsùn wọn fọmọ ẹ̀ láṣẹ kí ni láṣẹ wà bàjẹ́ bẹ́ẹ̀. kí ló ní tá a bá rí lára àwọn èèyàn àwọn mùnátì kí èèyàn mi làwọn bá rí ilé lára wọn àti tá a bá rí ọ̀rẹ́ méjì tó ń rìn tó ṣe wípé wọn máa para wọn láṣẹ dáadáa àìdáa ni ó rí tí ọ̀rẹ́ kejì rẹ̀ ń ṣe ó tún ń sun lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rẹ́ ọmọ ni kí ó wọ́n ń ṣe ara wọn alákòóbá ara wọn fúnra wọn ni wọn àárín tó ṣe yẹn da mọ́ńdà àlá ó wá ń yí orí ẹ̀ náà wá ń wó bẹ́ẹ̀ lè kó fẹ́ ba ni ẹ̀mí ìjọba ni kó fẹ́ ba tara ń ni ọlọ́run bá ní àwọn ló fi ya'muruna bil ma'ruf àwọn onígbàgbọ́ òdodo àwọn mùsùlùmí gidi níwájú ọlọ́run ya'muruna bil ma'ruf wọ́n máa para wọn lẹ́sẹ̀ dáadáa wa yanhauna 'anil munkar wọ́n á sì máa ṣe kí ni wọ́n á máa kọ ìwà àbàjẹ́ fúnra wọn wọn à ní ti ju ara wọn lórí ìbàjẹ́ tí wọ́n ríra ọ̀fẹ́ àjọ àtijọ́ àwọ̀ àti fẹ́ o ẹ́ ó yẹ kí ká dọwọ́ bó bàjẹ́ ìmọ̀lẹ̀ kàmìlà ìwà burúkú ni. àfi níyì lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn táàmù irú ilé lára wọn àwọn táàmù irú ilé nínú àwùjọ bẹ́ẹ̀ òun ni àwùjọ àwọn mùnáfíkì èèyàn àwùjọ àdúgbò pé kò sí síra láàrin wọn àwọn àlámọ̀ tó máa wùyàn tí wọ́n ṣe dáadáa dáadáa yẹn wọ́n bọ̀rọ̀ ṣe kí ni wọ́n bọ̀rọ̀ máa bá lọ́wọ́ tiwa náà kọ́rọ̀ ọmọ dàbí àwọn tó ṣe pé àtàmúrú náà tàbí ìbéè àwọn tó ń pa àwọn èèyàn láti kí wọ́n ṣe dáadáa ọ̀tàn sáwùnà àǹfùsàkùn táwọn wá gbàgbé ẹ̀mí ara tiwọn wo ṣe màláìka kí bàjẹ́ bá jáde lọ́dọ̀ tiẹ̀ wọ́n bọ̀rọ̀ ṣe kí ni wọ́n bọ̀rọ̀ kọ́ ni. eléyìí nínú àwọn ìròyìn àwọn ẹni rẹ̀ àwọn onígbàgbọ́ gidi àwọn mùsùlùmí gidi wọn ni fún àwọn ṣíkí ni fún ọmọ pàṣẹ dáadáa láti wọn pẹ̀lú àbàjẹ́ abẹ́lẹ́ ọ̀bà ní kí ọlá kó ṣe wá lẹ́rú rẹ̀ kó ṣe wá lẹ́rú dáadáa kó gba àwọn ìjọ́sìn wa gbogbo àwọn tí a ṣe ní mẹ́kọ́ fún fọlọ́ọ̀bà nìkọ́lá kó tẹ́ ọ̀gbà lọ́wọ́ wa àwọn ìbàjẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tó ń bẹ láàrin kọ̀ọ̀kan wa fọlọ́ọ̀bà nìkọ́lá kó gbọ́dá nìkó wa lọ́lá kúdà wà ní àkúwọ̀ta ilà mílá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله